ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa alihikima alihikima ètò alálùbáríkà tẹ́ ń gbádùn láti iléeṣẹ́ Orísun àwọn bàbá wa khalifa wa muhammadu kamil garu àwọn náà ni wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ lórí tí à ń pè ní itikaf bàbá àti jẹ́jú wa pé luzumul masjid. Hmm. biniyati taqarrub ilallahi azza wa jalla hmm. bi shuruti an yakuna musliman hmm, mumayyizan an eh, tó wá Hmm. Mina lijanaba, janaba wal-haid wan-nifas kó jẹ́ mùsùlùmí kó sì jẹ́ ẹni tó ti bàlágà tó ti mọ̀ tún yàtọ̀ sósì kó wá tó bá jẹ́ obìnrin ni kó jẹ́ ẹni tí ò tí ò ṣe nǹkan oṣù hmm. tó ti mọ́ kó ń bí ẹ̀jẹ̀ nǹkan oṣù àti ẹ̀jẹ̀ bímọ bẹ́ẹ̀ bá wà nínú itikaf ṣé èèyàn lọ lè sùn ni àbí lọ lè wo fóònù hmm. tòlẹ́lòmí gbogbo tó bá ti dá fóònù yìí náà ni bí ti wo whatsapp ní ọmọ wo eh, facebook ní ọmọ wo kíní kí là ń lọ ṣe gan-an nínú itikaf bàbá wà níbi itikaf ní tá ṣe náà ni wípé náfìlà lọ́pọ̀lọpọ̀ hmm. téèyàn mọ̀ fi sin lọ́hùn bákan náà èèyàn wà tún mọ̀ ṣe àsàlátù fánábì púpọ̀ sallallahu alaihi wasallam èèyàn mọ̀ ka alukur'an èèyàn mọ̀ ṣe tasbih èèyàn mọ̀ ṣe tahmid yóò dúpẹ́ fọlọ́run púpọ̀ èèyàn mọ̀ ṣe tahlil azikiri la ilaha illallah yóò pọ̀ hmm. bákan náà watakbir èyàn sì mọ gbọ́lọ́wọ́n bá tóbi lọ́pọ̀lọpọ̀ gbà wal istighfar ìtọrọ àforíjì èyàn tún jẹ́ kí inú pọ̀ dáadáa wasalatu wasalamu ala nabi sallallahu alayhi wa sallam asalatu ṣe fana muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí èyàn tún mọ wá ṣe àdúrà àdúrà tí èyàn máa ṣe yóò pọ̀ àti gbogbo tí èyàn tún fi tẹ̀lé tọlọ́hun gbogbo ilé ilẹ̀ yẹn máa ṣe nígbà tí yẹn bá wà kódà dirasa dirasa tó lè ẹlì ẹ̀kọ́ nípa ìmọ̀ hmm. nípa ìmọ̀ tọ́lọ́hún eh, àti yíṣe àsìkiri àti ẹ̀kọ́ nípa fíkìú ẹ̀kọ́ nípa hadith ẹ̀kọ́ nípa àwọn ìtàn àwọn ànábì ọlọ́run tó ti lọ gbogbo ilé náà èèyàn lè máa ṣe àti nípa àwọn ẹni tó ti lọ èèyàn ti ní láǹfààní gbogbo ilé náà nígbà tó wà ní itikaf hmm. inshallah àmọ́ torí ká tún lè ráyè sọ̀rọ̀ nípa Laylatul Qadri torí àsìkò yóò gbà wá ọ̀rọ̀ itikaf ó sì tún jìnnà bẹ́ẹ̀ bí wọ́n bá wà ní àsìkò itikaf kì í ran tí ò kan o Ànábì ni min usnil islam ilmari tẹ̀rẹ̀kú ma la yà níhì ní tí ò kan tí ò bá lọ síbẹ̀ kó mọ́ ṣòpò dá sí yìí. ṣé èèyàn lè wà nílé itikaf hmm. kó máa sọ̀rọ̀ bọ́ọ̀lù kó máa sọ̀rọ̀ òṣèlú. Hmm. èyí wọn ò kàn ó fẹ́ lọ súnmọ́ lọ́hùn ni Hmm. ọgbọ́dọ̀ gbàgbé yìí hùn. ògbó gbàgbé gbogbo yìí àsìkò yẹn kó gbàgbé yìí hùn. tó bá pọ́síbù gan-an kó pa fóònù ẹ̀ hmm. òun ló fi ń dáa jù kó fi concentrate síwájú ọlọ́run. nínú gbogbo ilé ìtawá ṣe iná ètí káfù táwa ṣe náà èyí táwa tó fẹ́ jẹ láǹfààní jù bẹ́ẹ̀ náà ni pé ká ṣe kò ń gẹ òru lẹ́ látọ̀lọ́ kádìrì. òru tọ́lọ́run ròyìn pé bí wọ́n ti máa ka fún àgbà pé bisimilahi rahman rahim inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr. ليلة qadr خير من ألف شهر تنزل الملائكة malaikatu فيها بإذن fiha من كل أمر kulli amrin salamun hiya hatta matla'il fajr. Allahu akbar. alukurani wa ilé ọlọ́run sọ pé ó ń sọ kalẹ̀ lórí laylatul qadr ó sì ní kò sí nǹkan tó jẹ́ àmọ́ laylatul qadr torí pé laylatul qadr yìí khayrun min alfi shahr hmm. òun orúkọ ṣó ni ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ nítorí kí ni tanazzalu al-mala'ikatu war-ruhu àwọn màláíkà sọ̀kalẹ̀ Hmm. lórúkọ náà lọ́hùn wọ̀rọ̀ òfìyà ẹni tó sì jọ́gà wọn màláíkà jìbìrì náà wọ̀ pẹ̀lú wọn pẹ̀lú pẹ̀lú kíni bi amurila bi izni rọ́bìhì min kulli amur ìyọ̀ǹda ọlọ́run ó fi sọ̀kalẹ̀ láti wá yanjú àwọn àlámọ̀rí ẹ̀dá hmm. tọ́lọ́run fẹ́ kó tún kẹ́dà ó lò láàrin ọdún ìsọdún bíjọba ti ń ṣe bọ́jẹ̀tì ni. fíhá ìfọ̀rọ̀kù kó lọ. fíhá ìfọ̀rọ̀kù kó lọ exactly ọlọ́run gbogbo bá ti ṣe lò láti òru ni hmm. títí di tọdún míì. Eh, hmm. ẹni tí ó tún gòkè sí ẹni tí ó tẹ̀mí rógùn sí ẹni tí ó lówó sí gbogbo eléyìí làwọn mọ̀lẹ́kà fẹ́ wá ṣètò rẹ̀ ní òru tá a wá wì hmm. tọ̀ bí èèyàn bá wà ní itikaf yóò wá láǹfààní àti ṣe kò ń gẹ òru yìí torí èèyàn gbọ́dọ̀ máa sùn ẹni tí ò bá sí ní itikaf gan oorun ò sí fún hmm. tọ̀ bí èèyàn bá itikaf tá a wì àwọn mọ̀lẹ́kà ọlọ́run wá fún wọn ní àwọn iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe bí ìjọba ṣe ní àwọn ministries tó yan oríṣiríṣi iṣẹ́ fún wọn bẹ́ẹ̀ náà ló ní àwọn tí bí ó ti ṣe yẹnṣẹ́ fáwọn màláìkà gẹ́gẹ́ àpẹẹrẹ wọ́n ní daftaru rahma ètò ní ṣe pẹ̀lú ìwé registration tó ní ṣe pẹ̀lú fáìlì rahma ìkẹ́ wàlàzab àti jìyà wọ́n ní daftaru yẹn rẹ́kọ̀dì yẹn ọlọ́run ó gbé fún jibril alayhi salatu wa salam ọwọ́ tiẹ̀ níwà daftaru nabatat wal arsak èyí tó ní ṣe pẹ̀lú rẹ́kọ̀dù àwọn kí ni nǹkan oko wa kí láàjẹ káàmù níbẹ̀ àti àrísìkí wa ọwọ́ mikaeli ni ó wà. bákan náà daftarul amtar warriya rẹ́kọ́ọ̀dù tó ní pẹ̀lú òjò àti atẹ́gùn ẹ̀ israfil lọ́lọ́run ó gbẹ̀yìn fún tí ó mọ̀ mójútó ṣe mọ̀ pé bíi mínísírì kọ̀ọ̀kan nìyẹn tọ́lọ̀ ti yan àwọn èèyàn gẹ́gẹ́ bíi mínísítà bákan náà daftarul qabd ruh wankada il ajal èyí tó ní pẹ̀lú rẹ́kọ́ọ̀dù á gba ẹ̀mí ta ni tá gbẹ̀mí rẹ̀ láàrin ọdún yìí sọdún tí ń bọ̀ àti ẹ àti gbogbo ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ àsáré ìlà àgbẹ̀ yìí ń lé lọ́wọ́ tó jẹ́ pé àwọn ni wọ́n wà mójútó tóníkàlùkù ó fi wá mọ̀ pé tọ̀ àti oníkàlùkù wọ́n fi mọ̀ fi tóníkàlùkù lé lọ́rọ́ lóru rẹ̀ látọ̀lọ́ kádìrì ni ló já sí pé àfi ká máa ṣàdúà púpọ̀ kò sí nǹkan kan tó lè yí kádàrá bí ẹ bá ṣe àdúà bí ẹ bá lè ṣàdúà ó ṣeé ṣe ó bá ṣe pé nǹkan tó kù díẹ̀ káàtó lọ́lọ́ nǹkan fún tẹ́lẹ̀ kọ́ lọ́run tún wá bá yí kó sọ di ntótóbi bàbá nípa ọ̀rọ̀ àdúrà nípa ilé láti rìkà dìrín ẹ dákun irú ẹni tó yẹ pé bóyá ó ń wá ọmọ ó ti ń bẹ lọ́wọ́ ọmọ láìmọye ọ̀dọ́ àbọ̀ ń bẹ lọ́wọ́ kankan àbí ń bẹ lọ́wọ́ ọkọ àbí ń bẹ lọ́wọ́ aya. àǹfààní gan púpọ̀ nù àsìkò àǹfààní gan nìyẹn tó bá yẹ lè ṣe opportunity ni àsìkò tọ́lọ́run declare surplus sí ìjábà ni hmm. tẹ̀yìn bá lè dá àrùn mọ́jú bẹ́ẹ̀ yóò sì ṣe déédéé ẹ̀rí nítorí wàá kó gbogbo ẹ̀ pọ̀ àfọ̀jọ̀gbọ́n ni ìyàlẹ́ ilẹ̀ tó lọ́kọ́ dérè ilẹ̀ ti ṣàròfàtà àlá kulli shuhuri wa zahiril a'awami. ó ní oṣù Laylatul Qadri yìí òun ló ju gbogbo oṣù yòókù lọ alẹ́ yìí òun ló ju gbogbo alẹ́ yòókù lọ àti gbogbo oṣù tí ń bẹ nínú ọdún ó wà ní mọ́ńkọ́ màá yẹmuhule hilahu bifadilihi àní ozunu bawaza ìràlẹ àfààní. ẹni bá lè dóorun mọ́jú tó ṣe kòńgẹ́ òru Laylatul Qadri hmm. yẹmuhule hilahu bifadilihi àní ozunuba àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti ṣe sẹ́yìn ọlọ́run ó sì bá parẹ́ wàzá ìrẹ̀lẹ̀ àsámi àti gbogbo àwọn àṣìṣe tó ti ṣe sẹ́yìn fi ha tajallalẹ̀ hakujalalu wà kọ́dọ́lékọ́dọ́ ha wàzá ìrẹ̀lẹ̀ àkàmi lóru yìí tajallalẹ̀ haku ọlọ́run fún ara rẹ̀ gan fẹ́ fara hàn hmm. ọlọ́run fún rẹ̀ gan súnmọ́ wa yóò fara hàn wà kọ́dọ́lékọ́dọ́ ha wàzá ìrẹ̀lẹ̀ àkàmi ibẹ̀ náà ni ó ti wá máa yanjú gbogbo àlámọ̀rí ẹ̀dá gbogbo kádàrá ẹ̀dá ọlọ́run máa wá yanjú ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ fàdé ọ̀hún wàtí ló fàdé làhó tó wọ́n tẹ́ mọ́nà wàtú já bóbi ìní àmì wà ìkírà mi. fọláwù yarisukù náà fi ìhà kúbó fọláwù yarisukù náà kúbó láwọ̀bí fàdé lèhi wàyájú dúbí gòfòrá nílé sàwà ní ọ̀sán wàyùsíkù náà fi àhàlà wàtà àfọwèhí wàyùmí túnà hakan alàlẹ́ ìsìlámì ìyẹn ni pé ìtàṣe ni pé fàdé ọ̀hún ẹ pé wàtìlú fàdílàhù ẹ béèrè orí ọ̀fẹ́ ọlọ́run hmm. tó ń tẹ̀lé múnà níta ń fẹ́ ọlọ́run ó fi lè yín lọ́wọ́ wàtújá àbòbèlè ní hàmì wal ìkìrà ọlọ́run wa dá wa lọ́hùn bíl ìní hàm pẹ̀lú ìkẹ́ Eh, wal ikiram àti ọrẹ Allahu akbar ṣẹlẹ̀ fún akófin aṣẹ kóńgẹ́ masha Allah ọlọ́run fi wá ṣe kóńgẹ́ ọlọ́run nẹ́bí hmm. hmm. lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah hmm. àwọn khalifa muhammadu kamilu Garuna náà ti ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ kọ́lọ́ bá sanwó lẹ́sàn rí fáfẹ́ ní tọ́ba ní béèrè tọ́fẹ́ béèrè lọ àwọn khalifa wa abẹ́fẹ́ kí wọ́n ṣàdúrà fún yín tọ́lá alibarika Lailatul Qadri náà àtàwọn alibarika Ramadan kọ́lọ́ gbà ẹ̀ pé wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three zero two three two three eight zero eight zero eight zero twenty three zero two thirty eight zero eight náà nọ́mbà Khalifa wa garu ẹ pè wọn sórí ẹ wọn á bá yín sọ̀rọ̀ lórí ẹ pẹ̀lú ògbọlọ ṣáláà tó ẹ pé lè ṣe garutech lè bá fẹ́ bá sọ̀rọ̀ ẹ pé lè ṣe garutech sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three nineteen zero six zero six zero eight zero twenty three nineteen zero six zero six fáfàánà yìí tẹ́ bá fẹ́ ra automobile and garage equipment spray boot fún àwọn tó ń bẹ́ẹ̀kì mọ́tò àbí alignment and wheel balancing equipment gbogbo ẹ̀ pátápátá ń bẹ nílé iṣẹ́ Garutech ẹ yọjú sí wọn ẹ kàn sọ nọ́mbà twenty akínrẹ̀mí ní àlefowóṣe kọ́lọ̀ musa gbẹ̀rẹ̀ nìkan kan wa a lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà máa fi padà dé inṣàlá ètò àlèhíkímọ́tò yọmọ tẹ̀síwájú ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.